yà orúkọ mi ni Ṣẹ́gun Àkànní Abíọ́dún Ògúngbè. wẹ́ ìyàwó mi Àtinúkẹ́ ó jẹ́ aya rere ní ọ̀dẹ̀dẹ̀ ọkọ ṣẹ́mọ̀ obìnrin tó bá ti wà pẹ̀lú yàn tipẹ́tipẹ́ láti kékeré títí di àgbàlagbà ó ti kúrò níyàwó yàn ó ti di ìyá yàn so mo lè sọ pé òun ló ń represent màámi lọ́wọ́lọ́wọ́ báyìí nílé ayé torí ìyá tó bí mi ti kú so àtinúkẹ́ ni ó ń represent ìyá mi lọ́wọ́lọ́wọ́ so kì í ṣe ìyàwó ìyá mi gangan ni. Eh, ara reason tí ara reason tí a ṣe ṣe sinimá yìí òun náà ó pẹ̀lú nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe tàbí tó máa ń sọ ní orí social media ṣe mọ̀ pé eh, àwọn èèyàn kan wà eh, ọ̀n ní nǹkan kan tó máa ń ṣe ju pé kán ṣe òṣùká kán mú sórí kán wá mú ẹrù ẹlẹ́rù kán gbé sí i kán bẹ̀rẹ̀ sí pariwo ẹ̀ káàkiri so àìmọye àwọn èèyàn ló ń sọ̀rọ̀ nípa inú ilé mi fúnra mi pé àyàwó méjì ìyá bákan ló ṣe máa ṣe gbákan well kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run so ìdí nìyí tí a ṣe fẹ́ fi sinimá yìí bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ Tinúkẹ́ fúnra rẹ̀ ló wò because ìyàwó mi ò ràn anybody pé ẹ máa bá òun ṣorogún torí pé ìfẹ́ wà lára àwọn méjì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò wá láti ta wọ́n máa máa jà fúnra ara wọn inú wọn dẹ̀ máa ń bí ẹni tó ń torí ẹ̀ jà ibi àṣehùn ah, rán wọn ṣe kí ni gbogbo ilé ìṣẹ́fẹ́ da léhùn rú ìṣẹ́fẹ́ ba léhùn jẹ́ ni ló wá sọ fún mi pé à ah, wá o ṣẹ́gun oyè jẹ́ ká kọ sórí kan nípa nǹkan báyìí kóun fi enlight àwọn èèyàn so that's why ti àyè ṣe sinimá yẹn láti fi light àwọn èèyàn ni ó ń lọ́ọ̀tì àgbo lẹ́ni àgbo àtinúkẹ́ aba mixture um, ó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́ torí wípé òun fúnra rẹ̀ uh, ọmọ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe kì í ṣe pé bóyá ó tọ́jú ràn so nǹkan tó bá ń lé ni náà nígbà tí ayédáyé sí lọ́wọ́ òpókè. Okay ah, o lè lọ́ọ̀tì ẹ̀ gọ́gọ́ kó pariwo ẹ̀ gọ́gọ́ kí gbogbo ayé mọ nǹkan tó ń ṣe kó má jẹ́ bá àwọn èèyàn tó kàn mọ́ ẹ káàkiri káàkiri ní tọ́mà wò pé ẹ jẹ́ ká lọ ra àgbo bàbá lọ́wọ́ Tinúkẹ́ so jẹ́ káwọn èèyàn tí ò tí mọ̀ kí wọ́n mọ̀ that is why tí a ṣe wò pé ẹja lọ́ọ̀nṣẹ̀ so mo dẹ̀ fẹ́ kí gbogbo àwọn ènìyàn káàkiri kí wọ́n bá ń bá mi patronize ẹ̀ torí wípé ká má pa irọ́ àgbo tó ṣiṣẹ́ gidi ni àgbo Àtinúkẹ́ abamixture.